ìrosùndí agúnbíadé òtútù bí ọ̀sùn adébáfún ọ̀rúnmìlà tí ó móríire wọ̀lú ẹbọ wọn ni kó ṣe ó gbẹbọ níbẹ̀ ó sì ṣẹbọ oríire ń ti rere ìrere ní olórí àgbẹrù sí oríire ń ti rere ẹni tí a bá dá odò ifá ìrosùn lọ́tún òdì ní ọwọ́ òsì fún ifá ní kí eléyìí orúbọ. kí ó sì bọ ẹlẹ́dẹ̀ dáadáa torí pé púpọ̀ rẹ̀ ń bẹ fún. ọ̀rúnmìlà ní orí òun fọ́re ọ̀rọ̀ òun dayọ̀ ibi tóun lọ òun ríre mú lọ́bẹ̀ òun ríre mú wálé ìní ń dáfá sí. wọ́n ní kí ọ̀rúnmìlà orúbọ bábá òjìyàn bọ ẹlẹ́dàá ẹ̀ ṣe di pé orí rẹ̀ dorí bá pé náà ni máa rọ̀gbà mọ́ dáadáa máa bo orí ẹ̀ dáadáa bá pé orí ẹ̀ ó sì máa bọ́bá já wọn ó tún sí orílẹ̀-èkè òní gbèjà adébáfún dìsàmù tí wọ́n dọ́fà páró pọ́rí nítorí gbogbo rẹ̀ ó gbẹ́bọ níbẹ̀ ó sì ṣẹbọ kì í pẹ́ bẹ́ẹ̀ ní èjìnà kábà ní jẹ́bútú rẹ̀ jẹ́bútú rẹ̀ ńlẹ́rìí ọ̀pẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀rí dìsàmù tí ifá ń sọ nínú odù yìí òun ló mú ọkàn òfin kéjì ọgboko awo lọ ọkàn òun balẹ̀ òun ọ̀jáyè le ire gbogbo ó wọlé tọ̀hún wá òun daláyé òun daláya òun dọlọ́mọ òun nére gbogbo wọ́n ní kí dísàmù wọ́n ni ó tọ́jú àparò wọ́n ní ó fi bọ ẹlẹ́dàá ẹ̀ kó fi bọ ifá kò jiyàn ọbọ rí ó sì bọ ifá ó sì ti pé gbogbo rẹ̀ ó sùn bọ́nu pápẹ́ púpọ̀ là ń bẹ fún ẹni tí a bá dá ifá yìí fún pápẹ́ olóore ni pápẹ́ olóríire èèyàn iná ní látòdì ọ̀run wá. kọ́nu kọ́ ọ̀fà ṣe síbora. Si yèrèpè ọ̀fáṣọ́yèsí jà adébáfún yìí kúbọlá jẹ́ tíṣà àrẹ̀mọ́ ọbẹ̀ lérùpẹ́ kúbọlá jẹ́ ọwọ́ àdé o àrẹ̀mọ́ ọbẹ̀ lérùpẹ́ èmi ti re láòjọrin délé koko ẹ̀rí kúbọlá jẹ́ tí ifá ń tọ́ka sí nínú odù yìí òun ló gboko awo lọ ayé yẹ̀hún òun ọ̀já yéèlé apá ayé ọ̀káhun òun ọ̀mámúbóore irí ọ̀tún irí òsì ó tòun lọ́wọ́ ìní dáfásí wọ́n ní ẹbọ ni kí ikúbọlájé ó rú ikúbọlájé ò jiyàn ó rúbọ ifá pé kí eléyìí ó rúbọ sí ẹnu iṣẹ́ tí ń ṣe ifá pé kó rúbọ kó lè bá a rí èrè àjò kó lè bá a rí kó wálé tó bá jẹ́ pé ìlú òdì kejì lélẹyìí ti ń sọ̀rọ̀ ajé ifá pé kó rúbọ ifá pé oore ń bẹ ní àjò fún ifá sì pé kó lè bá a kó oore náà délé ifá ibi tá a ti gbé dá ìrosùn dí ìrosùn dí lọmọ kékeré dá ọmọ kékeré kì í dáadáa àìsùn tọmọ kékeré bá dáadáa àìsùn ẹ̀yìnkùnlé ní dáwọ olúwa rẹ̀ tẹ́lẹ̀ adébáfún wowó tí ó lànà rẹ̀ náà gàn ẹbọ wọn ni kò ṣe ó sì gbẹbọ níbẹ̀ ó rúbọ kí ni ó lànà fún wowó rìn orí ìwowó kàṣà ìlànà fún wowó rìn orí ìwowó bá pé kí eléyìí kó tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ogbó ìhun orógbó kó mọ fi bọ ẹlẹ́dàá ẹ̀ dáadáa ifá pé ẹni tí a dá odù ifá ìrosùn lọ́tún òdí ní ọwọ́ òsì fún ifá pé kó ṣọ́ra fún fífi oró ya oró bẹ́ẹ̀ kí eléyìí ọmọ sin olóńgìní ẹ̀ pé ọlà ń bẹ fún ire gbogbo sì ń bẹ fún ifá pé ayé ọ̀yẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó sì dayọ̀ bá ní kí n ṣe ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣiṣẹ́